أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbéǹde alkiyama ibi tí a dúró sí níjẹjọ òun níbi tí àáfàá wa ti ń ṣàlàyé nípa bó ṣe yẹ kí mùsùlùmí òdodo mùmíní bó ṣe yẹ kó jìnnà sí tẹ́tẹ́ torí pé ibi tá à ń bá lọ ni minhajul mu'min fi tẹ́ríkìlì muharramat àwọn mùmíní òdodo àwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe máa ń fi nǹkan àràmù tí wọ́n máa ń fi sílẹ̀ tí wọ́n máa ń jìnnà sẹ́sẹ̀ tí wọ́n máa ń sára kúrò níbi ntọ́lọ́ ń bá ṣe léèwọ̀ lé wọn lérí àáfàá ti wá sọ̀rọ̀ tẹ́tẹ́ àwa nsọ sọ ọ́ jẹjọ yẹn pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lẹni tó bá sọ fún ọmọ ìyá rẹ kan àbó èèyàn kan ó sọ fẹ kejì ẹ̀ pé wá ń bí ọ̀yájá àjọ bẹ́ẹ̀tì Chelsea ní ọ̀nà Arsenal Man U ní ọ̀nà baka o five ronte o seven anábì nírú ẹni yẹn fálíkẹ́ni fálíyàtà sọ́dák torí pé n tó ṣe yẹn ó ti dáràn níwájú ọlọ́run ó ti sẹlọ́run kọ́yà lọ ṣe sàárà irú owó tó fẹ́ fi ta tẹ́tẹ́ yẹn owó tó tún jù bẹ́ẹ̀ lọ kọ́ wá lọ wá kọ́ wá fi ṣe sàárà bóyá kó fi nǹkan sílé ọlọ́run bóyá kó fáwọn olòṣì àwọn aláìní pẹ̀lú àníyàn pé wọ́n ọlọ́run ọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ mọ̀ ṣe mistake o kọ̀tà tẹ́tẹ́ o ọ̀gẹ́ni ìwọ jájọ bẹ́ẹ̀tì wò sẹ́yìn pamọ́ ṣe bẹ́ẹ̀ ń gbà kéke ìwọ já bẹ́ẹ̀tì wàlẹ́ ìjájọ bẹ́ẹ̀tì ó rí pé kinní kan ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀gẹ́ni jájọ bẹ́ẹ̀tì taal àní ó wá níbí ọkọ̀ mẹ́rùkà ìwọ jájọ bẹ́ẹ̀tì jájọ ta tẹ́tẹ́ wò ọwọ́ ń tó rárá sọ lásán yẹn ó ti sẹ́lọ́n ní tí ó fa kàfárọ́tù vùnọ́ọ̀bù nítọ́lọ́ ń fi lè pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ òun náà ni kó ṣe kí ni kọ́yà ṣètọrẹ àánú sẹ́ẹ̀mọ ikima tó wà níbẹ̀ anábì ti sọ nínú àdífì mi pé àsọdákọ́tù tó ti fi wulẹ̀ kọ̀tí ata sàárà ṣíṣe ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ kàmọ́ yútúfí ulmọ́ ùnárọ̀ gẹ́gẹ́ bómi ṣe máa ń pa kíni bómi ṣe máa ń pa iná ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ ya wọn ẹ jẹ́ ká máa ṣe sàárà àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó pé èèyàn ọ̀sẹ̀ níwájú ọlọ́run èèyàn ó sì dọ́dọ̀ ọlọ́run èèyàn ò ní nínú òwe ẹ̀ṣẹ̀ kéde pé èèyàn túbá torí láàrin tá a dé yìí ẹ jẹ́ ká ṣàlàyé fúnra wa àwọn a ṣẹ̀ ó sì yẹ kọ́lọ́hún jẹ́ èèyàn ń yà lórí ẹ̀ ọlọ́wà ní jẹ́ èèyàn ń yà nítorí pé onítọ̀hún ti nínú àwọn kíni jẹ́mọ̀ kí a lórí ẹ̀ àwọn nǹkan kan ń bẹ téèyàn ọkẹ̀ ṣe wọ́n ó sì déwájú ọlọ́run ọlọ́run pa ẹ̀ṣẹ̀ rere rẹ́ wo lọ́wọ́ ò Se fún alápẹ̀rẹ̀ alahajul mabrur ọlọ́run jẹ́ arówó lọ mọ́kà afa àwa ló yẹ ká máa lọ mọ́kà kìí sàwọn aṣẹ́wó kìí sàwọn olóṣèlú eléyìn góòlù kìí sàwọn ọmọ onífújì tọ́ọ̀gì tí wọ́n tó dé tí wọ́n tó máa ṣe sábàkà náà tí wọ́n tó káwọn èèyàn sínú ọjà náà mọ̀ àwa tá a bá ń tẹ̀lé sunna àwa ló yẹ ká máa lọ ájì kọ́lọ́n kó sarí sí kí tá fi máa lọ ájì fún wa ká lọ ájì ká lọ umura ó kéré ju ẹ̀ẹ̀kan láàrin ọdún márùn márùn ká lọ ájì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀gbọ́n tí mò ń sọ yé kéèyàn umura ọ̀kẹ́dọ́dọ̀ àwọn kan tó ọ̀sẹ̀ wàlẹ́ ọlọ́run ti parẹ́ dànù kéèyàn ó kírun wákàtí lásìkò ó ń ń sùta ló sọ ìmọ̀ kírun wákàtí márààrún kéèyàn ọmọ kí lásìkò ẹ̀ kéèyàn ọmọ kí pẹ̀lú jàmá wàlìjúmọ́ àtù ìlàlìjúmọ́ à ìrun jímọ̀ òní ni jímọ̀ ìrun jímọ̀ kan jímọ̀ tá a kí níjẹjọ ẹlòmíì ò tiẹ̀ kí jímọ̀ mọ́ ìrun jímọ̀ kan sí jímọ̀ kan ó di mélòó jàmá ó di nǹkan mélòó bá sànàbí àsàlàǹkà ó di méjì kí la lákọ̀ọ́kọ́ ìrun wákàtí márààrún ká máa kí lásìkò ẹ̀ ká sì máa kí ń jẹmọ́ àwa tá a jọkùnrin ìwọ tó ọjọ́ obìnrin nìkan ni kí wò kí jàmá tí wọ́n bá ti ń kí lásìkò ìwọ náà gbà ládàá yẹn. wà rọmọdọ́nù ìlà rọmọdọ́n asáwẹ̀ rọmọdánà kan sí mi mo kà fìrọ́ tún sẹ́rí bí a ti mú jáde mo kà fìrọ́ tún lìmọ́ bẹ́ẹ̀ náà wù náà ọmọ ń pa ti bẹ láàrin wọn rẹ yóò máa jẹ́ mo kà fìrọ́ tún dùnú àwọn tí máa ń pa àwọn àfa àwa kàbá yẹn tó lé fifty jama ó lé ní mélòó ó lé ní fifty ó lé láàdọ́ta àwọn tí máa pa ẹ̀sẹ̀ rẹ àṣetẹ̀mí àti ẹ̀ta àbá lè máa ṣe wọ́n ẹ̀sẹ̀ wa àádọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀sẹ̀ kan ṣe kíni ó ti parẹ́ dànù ara ẹ̀ ní kíni àsọdákọ́tù èèyàn mélòó lọ́wọ́ ń ṣe sàárà mọ́ nínú ọwa anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wàsọdákọ́tù tó tó fi ata sàárà ṣíṣe ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ ó máa ń pa kọ́tọ̀wù àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ tá a dá sàárà torí pé Yorùbá ò ní lówó kò ṣeé ṣe kí ni kò ṣeé fàtu ẹni tó lọ ń bá rọ̀ fún ni ó lè máa ṣe sàárà lọ́dọ̀ ọlọ́ jàmọ́ máa ṣe sàárà olórí sàárà wa ni gbogbo wa ìta bá ṣe fún ìyàwó àtọmọ wa sàárà tó lóore jù nìyẹn má láhùn sí ìyàwó àtàwọn ọmọ rẹ má láhùn sáwọn fámìlì rẹ má láhùn sáwọn aládùúgbò rẹ má láhùn sáwọn ọmọ ìyá rẹ má láhùn sí gbogbo mùsùlùmí ayé mùsùlùmí falẹ́sìn wọ́n lè nídìí owó rẹ sẹ́ńdì ẹ̀ mùsùlùmí ilẹ̀ yíbò wọ́n lè nídìí owó rẹ nìbàdàn sẹ́ńdì owó rẹ àìmọye donations lórí internet pé ilẹ̀ kan àwọn yíbò kan fẹ́ gbà wọ́n fẹ́ tà níye mílíọ̀nù báyìí wọ́n fẹ́ fi kọ́ mọ́sálásí tó ọba alágbára kọ́ ra gbogbo ẹ̀wà láìra Usman ọmọ afan ara tó ṣe tó fi rójú rí ọlọ́run ti bá a sámọ̀ bí rúurú mọ̀ kànga tànàbí níta ní ọ̀ra kànga ìfàláwúlí jánà kọ́dọ̀ màálù jánà Usman nìkan ló kówó ẹ̀ lẹ̀ owó tó fi rà tá a bá kakuléètì ẹ̀ lásìkò millions of naira ni thirty five thousand dirham ní alahafir ibnu hajar alaskola nufatu libari iná ló kólẹ̀ tó fi rà á láyé ànábì thirty five thousand dirham ayé ànábì ẹ wá wò sásìkò kéèyàn ọba ẹ convert ẹ̀ sí náírà ọlọ́run lọ́mọ iye millions of naira tó máa jẹ́ pé kólẹ̀ fún kànga anabi sallallahu alaihi wasallam ó wá lẹ́yìn tó bá sọ fún yàn pé ọya jẹ́ ata kọ̀tá o ọkẹ́ ní jẹ́ ata kọ́yà lọ ṣe sàárà ìtumọ̀ ẹ̀ ni pé sàárà yẹn ni wọ́n pa kìnìún rẹ ẹ̀sìn rẹ ibi àti lọ gan nìyẹn ẹ̀kọ́ tó wà nínú àdìsí ń fún wa pọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ mímọ́ báyàn fi ẹ̀ṣẹ̀ ṣeré mímọ́ ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan ni fún rẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́n tá à ń sọ yé kí wọ́n sọ pé jájọ jíwèé wò ẹ̀ wàá padà ráyè jíwèé wò ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn méjèèjì jẹ́ àjọ ṣe sìnà ẹwà wà aráyè ṣe sìnà ẹlẹ́sẹ̀ níyẹn jẹ́ àparọ́ rẹ ọlọ́wùwà tí ọ̀dà ọwá ni ò jẹ́ àparọ́ jẹ́ àparọ́ pé nta ntọ́sẹlẹ̀ rí ìwọ náà wàá bá àparọ́ ẹlẹ́sẹ̀ ni ọ jọ jẹ́ àparọ́ jọ ọlọ́ torí wọn náà wà wọn fún akóbò kó lórí jẹ́ àparọ́ ọba ẹlẹ́sẹ̀ lẹ́yìn méjèèjì ẹjọ́ jí nǹkan jẹ ẹnìkan ló jí nǹkan jẹ wa fẹ́ tú jẹ́ àsọpá àmẹ́ńtó jíjẹ ẹ wo tànà bí àsálà ń sọ ẹni bá ní jẹ́ ata tẹ́tẹ́ wọn ọ̀tá ọkẹ́ ní jẹ́ àjọ ta tẹ́tẹ́ ìwọ jẹ́ bẹ́ẹ̀t sẹ́yìn pé yẹn kọ́mọ̀ lẹ́nu tí wọ́n á lẹ̀ Yorùbá mi ìwọ jẹ́ àjọ bẹ́ẹ̀t yẹ ọwọ́ gbólóhùn tó sọ yẹn ẹsẹ̀ ni ìwọ tó bá ní ìwọ jáfògùn búra jáfògùn búra gbólóhùn tó sọ ẹsẹ̀ níwájú Ọlọ́run pé kẹ́nìkan ó jẹ́ fògùn búra ìwọ sóò lè fògùn ẹ̀gbárí sóò <laughs> lè àbọ̀ ọmọ ogun ni ọmọ tán ogun lẹ̀ Yorùbá tọ́ọ̀gì kan báyìí wọ́n lóògùn olómi ilé fẹ́ jẹ̀wẹ̀ ṣé olórí olórí ibú lògùn kò ní dáa fóògùn lẹ́ta níjògùn ṣé eré wá níjògùn tọ́ọ̀gì kan ni Yorùbá lọ́ àtàjì ogun mọ́rin kè wá ṣe àwọn àṣà kan náà bíi wọ́n ti máa gbé ní pé kíní kan of thunder oríṣiríṣi ọkọ̀ náà wọ́n ń pògùn ọ̀hún èèyàn bú ní jẹ́bẹ̀ tọ́ọ̀gì ni wọ́n wá sọ di òòṣà wá ń bọ alimoyim kálukú wa ká máa sọ ẹnu wa má bá àwọn èèyàn jọ pé kẹjọ dẹ́ṣẹ̀ èyí tí wọ́n bá fi dẹsẹ wà láì mọ́jọ yẹn wọn ẹ̀ṣẹ̀ ìjájọ parọ́ jájọ ṣèṣìnà jájọ mutí jájọ sí òwò wálẹ̀ jẹ́kájọ pé píṣọ̀ wá sórí íńtánẹ́ẹ̀tì ìwọ obìnrin tán ní kó o bora rẹ ọwọ́ àlọ́ pé píṣọ̀ sórí Facebook ọwọ́ sẹ́ndì píṣọ̀ rẹ̀ sọ̀kan ìjájọ sẹ́ndì píṣọ̀ síra wa sọ sẹ́ndì tiẹ̀ òun sẹ́ndì tiẹ̀ sọ̀kan ọkùnrin náà ṣe kí ni o can you send your picture to me can you send your own first if you send your own I will send my own wọ́n máa jọ ń exchange fídíò wèrè jọ ń ṣe yín èṣù jọ ń sayín ládàá lórí ẹ bá ní jẹ́ àjọṣe nǹkan bú ìtọ́lọ̀ ń file forí ní ọ̀tọ́ bá wá ṣẹlẹ̀ sí ọ ọ wà lọ ṣe sàárà mọ́ torí pé o lè ṣe sàárà kọ́ máa ṣe lọ́hùn o o lè ṣe sàárà tọ́lọ́hùn ní ìgbà o ṣùgbọ́n tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ ọ̀kan nínú ẹ̀ ní kíni àsọdákọ̀ ẹni tó bá máa ń ṣe sàárà púpọ̀ yóò dọ́dọ̀ ọlọ́run màgìfúrù dùnú lẹ́ni tó lọ́wọ́ bá ti forí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn torí náà ká mọ̀ ìyàwó sọ́lọ̀ ọlọ́njẹ́ àlímọ̀ sí sàárà nínú ẹ̀kọ́ tá a tó rí dìmọ́ níbí òun ni wípé ká mọ̀ encourage ara tiwa lórí dáadáa ni ká mọ̀ encourage ara wa lórí aburú àtẹ́wá ni pé àáfà já lọ wá sí nígbà tẹ́nìkan ní já ta tẹ́tẹ́ tó gbẹ̀sẹ̀ tí wọ́n bá ní já lọ wá sí ọgbàládà bò ní gbàládà ọgbàládà àáfà ẹjẹ́ agbára ẹ mọ́ndé lọ́la sísítà ẹjẹ́ agbáwẹ̀ lọ́la thursday ifun kẹ́ni èèyàn ọmọ gbà ọwọ́ ọkọ ẹ̀ ń kọrí ìjà ara iná lórí dáadáa èèyàn ó ṣe kí ni o yọ gbà ládàá eléyìí ò bá wọn ọlọ́run agbóye jama tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá ní fàìdákánà mujarradul qawli màásíyàtán mojibatan lè sọdákọ́tì lè mọ̀ tó bá jẹ́ pé ọwọ́ pé èèyàn kẹ́ ara sọ̀rọ̀ lásán ọ jẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó wá sọ di ọ̀ràn yàn pé ṣe sàárà láti fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ fàmọ́dọ́nù kàbìlì fíìl àfọwà mustapha muradu subu ọlọ́run bá ti sanwó ẹlẹ́sàn nínú tíra àwọn mìíràn ájúlì mọ́mí wọ́n ní kí lọ wá rò pé yóò jẹ́ fẹ́ẹ̀tì yóò jẹ́ ìdájọ́ ẹni tó pé ọwọ́ gangan àjẹmọ́ ẹ̀gbọ́n tá a fà ń sọ yé ọwọ́ ọpẹ́ nìkan kẹ̀ sọ lẹ́nu ọdẹ ẹlẹ́sẹ̀ ẹ ń bá wa ńkọ́ ẹlẹ́sẹ̀ ni wọ́n wà dáàkì ló ń fi akílìlì máa ń lìbèlè bátìlì ẹni tó bá ti ń ta tẹ́tẹ́ ó sì kó sínú àwọn tí ń jẹ dúkìá onídúkìá lọ́nà àìtọ́ lọ́nà àbàjẹ́ a dẹ̀ sì sọ̀rọ̀ eléyìí ọ̀kọjá ẹni tó bá wá tẹ́rí bí àdéédé ní gbogbo ọjọ́ Jímọ̀ yìí tó ń wá dárúsù yìí déédé kéèyàn máa jẹ dúkìá onídúkìá lọ́nà àìtọ́ iná ní ọ̀kangun ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọṣẹ́ àáfàá ní nínú àwọn nǹkan tí ò dáa tó yẹ káwa tá a jẹ́ mùsùlùmí ká sọ́ra fún ẹ̀yin tẹ́ ń sin ẹran ẹ gbọ́ àdìsí yìí ẹ gbọ́ ìdájọ́ yìí à ń sin ewúrẹ́ à ń sin àgùntàn à ń sin màálù àbáwọn ń tó wọn àáfàá ní nínú tí ọ̀dà òun ni máa ń wà sá máa dá bàtà fìlíwájú yìí kéèyàn sàmì sẹ́ran kéèyàn tí àwọn tó máa sàmì kan sá ẹran ní nǹkan níbi iwájú kan fi sàmì sẹ́ran wásmọ̀ kan ara bí ìgbà téèyàn kọlà sẹ́ran níwájú kan ara fi nǹkan ya ẹran níwájú báyìí kan fi sàmì sí mùsùlùmí ṣe bẹ́ẹ̀ o wọ́n mú maka wọ́n fi kọ sáré wúrẹ́ pé gbogbo ewúrẹ́ kéékèèké yìí àáfàá ké àáfàá kọ́ símù ló ṣe kí ni o ẹ lónìí wọ́n pa wá ní ẹ̀ma kàn án fi kọ ẹmu ẹmu ẹmu ẹmu àfáàmù jíìbù ló ṣe kí ni o ní lónìí màálù five thousand yìí o so iye sàkàtì ọba yọ wá yóò kó wá fáwọn àfà á lè ṣe kí ni o á lè bá a pín in sẹ́yìn pé lẹ́yìn ọ̀kọ́ là ń sọ èyí ò mú kíni dání o kò mú kankan dání jẹ́mọ̀sẹ̀ tá ń sọ yé àwọn tán máa ń ṣe wá símù wọ́n mọ̀ wọ́n sá ẹran níbì kan ni wọ́n fi sàmì sí i ó ti ní tí wọ́n fi ṣe wọ́n lè fi kọ owó wọ́n lè fi kọ á wọ́n lè fi kọ tó máa kọ ànábì ní òdá sallallahu alaihi wasallam. àfa wa jábìrù ọmọ abdullahi ọlọ́run kó bá ní yọ́nú sáfà pàtàkì sàábì olóríire ní ọlọ́run bá ní kí àti sàábì ànábì wa muhammad sallallahu alaihi wasallam. ó lànàbì marra bihimarin kọ́díwù sí máa fi wájú ìyí ànábì sallam ó kọjá lẹ́gbẹ̀ẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kan níjọ́ kan wọ́n ti wá sàmì sí lójú fakọ́l anábì wa ń sọ wípé a làánà lọ́wù alẹ́bí wà sámàwù anábì lẹ́ni tó sàmì sí kẹ́tẹ́kẹ́tẹ́ yìí lójú ọlọ́run bá ní sépè fún ọlọ́run bá ní bínú sí bá ní sẹ́bilé onítọ̀ torí wípé ìmáa fìyà jẹranko. sì máa ṣe ẹranko báṣubàṣu ìbínú ọlọ́run ọba ni wàláì tí è bá ṣe pọ́lọ́run ọba rọ àwọn ẹranko ìtaniwá ẹ bá ti wo àwọn clips kan lórí íńtánẹ́ẹ̀tì màálù ẹyọ kan ó lè pààyàn one thousand ta ni ọ́ tá a bá yọ pé ẹ̀yìn ìbọn mọ́ àwọn ẹranko kú o àgbo ẹyọ kan ó lè kan gbogbo wa pa tẹ́ ẹ bá ti yìnbọn mọ́ tẹ́ ẹ sáládà ìwọ bọ́ọ̀lù ọ̀hún ṣe dọ́ dádúró rẹ àgbo náà dúró kọ wá rògbò ọmọ boxing tí àgbo bá fàd mẹ́yìn wà láì tọ́ bẹ́ wí tó jẹ́ ìwọ ọmọ adékùn tó yí ìfò rẹ bẹ́ẹ̀ kàfà ìfò ọ̀tọ̀ jáde ni ó fi ìwọ ó fi fa ìfò rẹ jáde ó tún fàdí lọ sẹ́yìn ìkan tó ní olórí burúkú àgbẹ̀ ó tó bọ̀ ọ sọ bí orókùn rẹ ìkọsà ó kò bọ̀ olórókùn àáfà ó wò lẹ́ẹ̀ nítorí ẹjọ́ ẹ bá ń gbé àgbo yìí bọ̀dá àgbò bọ̀dá àgbò ẹjọ́ ọlọ́wà màálù bí màálù ṣe tóbi tó ọmọ èké ó lè dú màálù ọlọ́lọ́rọ̀ àwọn ẹranko ìfọwà a gbọ́dọ̀ máa ṣe wọ́n báṣubàṣu anábì lẹ́ni tó ṣe báyìí sára kẹ́tẹ́kẹ́tẹ́ a làánà lọ́wù alẹ́dí wàsámàwù ẹni tó ṣe báyìí fẹ́ràn yìí ọlọ́run bá ń bínú sí ọlọ́run bá mi ṣẹ́bi lé ọlọ́run mọ̀jì ó dáa fónítọ̀ ń nìyẹn ọlọ́run ṣàánú wa àáfàá níṣẹ́ ríru wo ìta àṣọ àdìsí yìí àdìsí tó lálàáfíà ni ìmáàmù mùsùlùmí ló gbà wá torí kẹ́rìmọ̀ láàánà àwọn èèyàn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àlè ìbò áàdù arahmatila kéèyàn ò jìnà tefetefe sí àánú sí oríire síkẹ ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ àjìnà sóríire rẹ o. jama nínú rìwáyà ìmáàmù abu dáúdà wọ́n ní pàdébí sallallahu alaihi wasallam ó wá ń sọ nígbà tó rí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn tí wọ́n ti wọ́n ti sàmì sí níwájú ànábì wa ni àmọ́ bàlágọ̀ kan ànílà àǹtùmọ̀ ń wà samuel bayi mọ́ta fi wájú ìyá àwòdọ̀rọ̀ bá fi wájú ìyá ànábì ní sẹ́kọ̀ kò dé gbọ́ yín ni ẹ gbọ́ ẹ gbọ́ yé èmi ànábì mo ti ṣépè mo ti gégó lórí ẹni tí bá ń sàmì sẹ́ran níwájú àbò ń na ẹran níwájú irú àdíìsì la máa ń kó ti fáwọn tá a jẹ́ tíṣà bó ṣe wù kí tíṣà ọmọ ọmọ náà kò gbọ́dọ̀ ná ọmọ níwájú ẹ̀yìn ni èyìn máa gbọ́mọ létí èyìn máa gbọ́mọ lójú ẹ̀yìn even téèyàn bá ṣe sìnà tán fún lẹ́gbàá hundred nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà lẹ́ẹ̀ gbọ́dọ̀ ná wájú ẹ má nà lórí ẹ má nà lójú ẹ má nà ní páríkẹ́ ẹ má nà lọ́rùn ẹ má nà láyà ẹ má nà níkùn ẹ má nà níbi itan ẹ má nà lórókún ṣe rí láti bí ẹ̀yìn ọrùn ẹ̀ débi ẹ̀yìn ẹ wá máa to ẹgbàá sí lọ fún àáfà èyí máa ń náyàn lójú kódà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá náà èyí máa ń gbọ́mọ létí sẹ́gbàmí ọmọ sí ọ bó ṣe kọjú sí ọnu lọ́ba gbé kíni fún àfi kóòsà ló gbégbọ́ tí olóyìn fún ṣẹ̀ríà ò faramọ́ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run láàánà wọn ọlọ́run láàánà wa jẹ́mọ́ ewúrẹ́ ni wọ́n ní àmọ́gbà lójú ewúrẹ́ jẹ ogbó oúnjẹ kalẹ̀ nígbà ọ̀dọ̀ sí láìsí agolo mẹ́ta já lo ẹ̀wà ẹ̀wà agolo mẹ́ta náà ló kù létí <laughs> ó ti rò pé wà á tàáfà àtọmọ ẹ̀ẹ́dọ̀gbọ́n sí tẹ́ ìyá mi sí ẹ̀ẹ́kẹ̀ra búrẹ́dì tẹ́ fi tẹ́ fi yẹpẹrẹ ayé papọ̀ ibi o ti ń fẹ́ ẹ̀wà ọba ń sa ẹ̀wà o sì tún ń tajà lékè ní o iwájú ilé <laughs> wàhálà ibi o ti ń sẹ́wà ọba gbé ẹ̀wà kalẹ̀ ewúrẹ́ tó ti ń sọ látọ̀ ọ̀kan ti wọ̀ ọ̀mọ̀ ọ̀sáré lọ́dá kọ́sọ́mà lóhùn kọ́sọ́mà wa jẹ́ aláròró ẹ̀yìn kínní kan ẹ̀yìn lónìí ẹ̀yìn ìwọ́n ló ti wálẹ̀ ọ̀yẹ̀kẹ́ dín mi two naira ń bẹ̀ ẹ̀yìn ọ̀yẹ̀kẹ́ dín ní ten ìgbà tó ìpadà dé wàhálà ìrẹ́ fẹ́ jẹ́ wàtẹ́ <laughs> sẹ́yìn pé inú ọ̀bẹ̀ bí ẹlẹ́yàgbé irú ìwé ẹran ládàradà wo lélẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ wá gbọ́dọ̀ mẹ́ta tẹ̀mí àtàfà tá a jọ pé ńlá yami sí tí tá a fi dọ́gbọ́n sí i sẹ́yìn pé tínú bá bí yàn ọ̀fẹ́ lè wá òkúta kọ́ ọ̀lẹ̀ mẹ́rin wájú ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe mistake a máa ń du ẹ̀ràn bí èèyàn lọ́ba lọ́ba lọ́ba mú rọ́bà lọ́ba tamú ewúrẹ́ wájú ọ̀daràn wájú ọlọ́run torí ẹranko ni ṣẹ̀ríà ní mọ́tò na ẹranko ewúrẹ́ ni o àgbò ni o kẹ́tẹ́kẹ́tẹ́ ni o ràkúnmí ni o mọ́nà wájú ní ànábì àsàlà ń sọ yìí ànábì ṣé kò dé gbọ́ yín ni pé mo ti ṣẹ́bilé mo ti gégùn lé ẹni tó bá ń ṣe àmì sẹ́ran wájú àbọ̀ ọ̀nà níwájú jàmọ́ ìjà sọ ṣe ọlọ́run níjà ṣe kò ń gẹ́ bínú ẹ̀. wàná anzalik anabi sallallahu alaihi wasallam ó wá kọ̀ fún wa níbi ká máa ṣe bẹ́ẹ̀ sẹ́ran ṣé tó bá wá mú ní àmọ́ ṣe bẹ́ẹ̀ sẹ́ran èèyàn tó wá ní làákàyè èèyàn tó tún pàtàkì jẹran lọ ṣe ńlá mọ́ wá díyà fún ẹja sọ́ra àáfàá ní tó bá já sí pẹ́ kò dé tí gbọ́ rẹ̀ lámúyẹ̀b lúgú uzajar onítọ̀hún kò mọ̀ pé kò bá ṣẹ̀rí àmú ọba ó ti sàmì sẹ́ran níwájú rí àbó ti máa ń na ẹran níwájú rí àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ó ti máa ń na àwọn ọmọ rẹ̀ tí ó gbá wọn létí ọwọ́ agbọ́wọ́ àsìrọ̀lẹ́ ìgbé kódà rẹ́rù àfìmí kìí ṣẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run sẹ́ẹ̀tún ìsìláàmù Allahu akbar ẹ̀já sálẹ̀ alhamdulillahi àṣẹ́ntà àbá tó mọ̀ nínú ẹ̀sìn ọlọ́run tó lè forí ẹ̀jẹ̀ wá ìlàṣẹ́ máa ń sọ sórí àwa tá ń gbọ́ wáàsí àtàwa tá ń sọ wáàsí àwa la ní pọ́blẹ́mù tó pọ̀ jù àwa ń ka nínú tíà ẹ̀yin ń gbọ́ lẹ́nu wa tá a bá ti lè lò ó di wàhálà fún wa wájú ọlọ ẹni tí ò gbọ́ tí kẹ̀ ń kírun ó lè níwọ̀ ọlọ́run wà lẹ́ẹ̀mí mọ̀ pé ọ̀dà ọlọ́run nígbè kò mọ̀ lóòótọ́ kò gbọ́ rí ṣùgbọ́n má ṣe mistake o gbogbo kò sí excuse níwájú òfin o. ọlọ́run lè forí àwọn nǹkan kan jìn ọ́ ṣùgbọ́n kò ní forí àwọn nǹkan jìn ọlọ́run ìmọ̀ pé kódà kéèyàn máa ṣe bọ̀ lọ́jẹ́ kí n lọ́jọ́ OPC ó jí àlọ́dọ̀ ọlọ́run ìwọ gẹ́mọ̀ pé ọ̀dà kọ́ ọjọ́ OPC ẹ̀yàmẹ̀yà lẹ́ fọ́pì ṣe ẹbọ ṣírùkù lẹ́bí ń ṣe ẹkọ́ oníwọ̀ ọlọ́run ìmọ̀ pé ọ̀dà ká máa ta tẹ́lẹ̀ ìwọ gẹ́mọ̀ pé tẹ́tẹ́ ọ̀dà kò sínú àṣà tó sọ̀pọ̀ọ̀tì tẹ́tẹ́ àwọn èèbó gẹ́tà máa ta tẹ́tẹ́ wọ́n mọ̀ pé ọ̀dà ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó wẹ́ ó pamọ́ èèyàn lè mọ́ mọ̀ àfi tó bá jẹ́ pọ́ ń gbọ́rọ̀ lẹ́nu àwọn ta ni o àwọn onímímọ̀ irú ẹ̀ ni ọ̀rọ̀ ká máa sàmì sẹ́ran wájú àbí ká máa na ẹran níwájú àbí èèyàn náà gbogbo ẹ̀yin jẹ́mọ́ kọlàkọlà fọ́mọ tẹ́ ẹ dórí wáhùn wáhùn ẹlẹ́sẹ̀ ní yín wájú ọlọ́run ṣùgbọ́n èyí tí wọ́n bá ti kọ irú ìtàn kọ sáwa náà lójú yìí irú àwọn ìtàn yà sí wa ní níjọ́ táwọn òbí ìwà ọmọ àwọn iṣẹ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run ìwọ ti wá gbọ́ yìí tàbá tún wá rí kan náà ti yín náà ẹni pé àwọn màmá màmá màmá àfà náà sọ pé àwọn máa kọ wá wà á ọ̀tá fún wa àtàfà rẹ̀ níbi ẹ̀ tún bẹ́sẹ̀ dé yìí màmá kan ní ọmọ sọ fún yín pé kẹ́ ẹ̀ kọ wá wà sójú ọmọ màmá ẹ ti kọ wá wà sójú tiwa òṣùrù lè sọ ò ní bú rẹ ò ní bá rẹ já màmá ṣe ẹ ti kọ́ ó tún fi ṣàwàdà ẹtì kọ wá wà sí wa ayé ọkọ làwọn yìí ní ẹsìn kò tó wá fara mọ́ màmá ẹ mọ̀jẹ̀ akọ wá wà fún ṣé ẹ ti ẹ̀rí ọlọ́run tiẹ̀ ti sàánú kò sí ìyá kan tó fẹ́ wọn kọlà sọmọ gan lójúmọ́ ní ìsìn kódà àwọn ìyá ayé ìjọ nǹkan tó jẹ́ ìyá ìyá lóka ìyá gan ta ló ń kọlà mọ́ gbogbo kẹ́ ẹ kọlà sọmọ lójú kọ bá ṣẹ̀rí àmú ẹ mọ̀ kọlà sọmọ lójú ẹ wá sá ọmọ lóní nǹkan lójú kọ bẹ́sìn mu ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ kódà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́ni ọlọ́mọdé àríbínú rẹ̀ jama àfa aleni tó bá já sí pé kọ̀ wá gbọ́ rí yọ wá túbá kò ní jìyà o ṣùgbọ́n ẹni tó bá ti wá gbọ́ wà árọ́fà ó sì mọ̀ bẹ́ẹ̀ fàwúwà dáàkì ló ń fi láàánà ó ti wà nínú àwọn tó máa rí ìbínú ọlọ́run ajẹ́pọ̀ lo agídí sófin ọlọ́run nìyẹn àáfàá ní bákan náà ṣe é ráwọn tó bá jáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì ó ní wàkádà nàkúlù fi àmọ́tì áàbì ilkaba irì àáfà láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì tó bá já sí pé èèyàn ọmọ kò dé tí gbé èèyàn pé kò da nìyẹn bá lọ ṣe aláforíjì lọ́lọ́ àyàfi tó bá já sí pé ilá ma ulima mi ní a bilterror mina di àfàwọn kan tó jẹ́ pé èèyàn ọmọ èèyàn ó sá tiẹ̀ mọ̀ ọ̀dánú ẹ̀sìn ó ti di làlúrí èèyàn gbọ́dọ̀ mọ̀ out of necessity <clears throat> kẹ́nìkan wá lóun ọmọ bí kò dáa kéèyàn máa gbéegun nígbà bá tún gbéegun lẹ́yìn ọlọ́run ìwọ́gàn ọmọ bí ọ̀dá gbáwọn ẹ̀ṣẹ̀ míì tọ́jẹ́ pé èèyàn ọmọ aláforíjìn lọ́lọ́run so a parí eléyìn ọba ọlọ́run làwà ń bẹ̀ àáfàá lè tó tó kàn maniu fọdúlìlímọ̀ maniu fọdúlìlímọ̀ gbogbo àwa tá a ní kànga ńlé ẹ̀yin jẹ̀mọ́ ò ní bọ́ o ẹ̀yà gbọ́n tá a fẹ́ sọ yìí ẹ̀yin lọ̀rọ̀ bá wí ẹni kànga nílé kànga yín ń sunmi nínú ẹ̀rùn tí gbogbo àdúgbò bá ń sọ́fà kànga tí yín ò lè mọ́ ṣe kí ni kò lè mọ́ lómi nú ẹwọ́n tẹ̀bí wàá pọn mi o alákọ̀ọ́gbẹ́ ni yí o bẹ́ẹ̀ yóò ṣe máa pọn mi gbẹ́nu èwo ní ká ẹ̀yẹ ti ẹ̀rọ mi lójú ni ẹ̀rí kànga kọ́ máa sọ ni Eyi obìnrin lẹ́sìn ni pírọ́blẹ́mù yẹn jù ibi tó tóbìnrin míì tó ya ẹni ma máa kanra dé ah, ah. bí ikọ́ jẹ́ kí gbogbo ilé ayé òun nìkan kolo ọmọ ẹ̀kọ́ lọ́nà kíṣìnì ẹ̀yìn kí ló dé ẹni bọ́ ò nínú ilé omi ẹ̀yìn ti pami omi tó wà nínú táǹkì ẹjá àwọn ará àdúgbò ọpami ah, ṣé ẹ fẹ́ ọ̀run ni àbí ẹ̀tún gbòmí àáfàá lára àwa burúkú tí ọda òun ni ká ma ń na omi fáwọn èèyàn ó tún débi ẹ̀yìn tẹ́nìkan kẹ̀ni ẹjọ́ ẹ̀gún mi lómi mú àwọn obìnrin ti dá prógáàmù sí méjì lẹ́yìn lọ́dọ̀ wọn. àwọn ohun míì mo tún gbọ́ bẹ̀ yẹn jẹ́mọ́ ẹnìkan kọjá lọ ẹjọ́ wa lómi ọlọ́gbára kó ìfún nílẹ̀ Yorùbá wọn èfó ògbé omi even tẹ bá rí àṣà tó dáa nínú nǹkan téèyàn fìyà rẹ̀ jẹ́ èèyàn omi ṣe kí ni omi jẹ́ kan bẹ̀ kódà níbi tó lágbára dé jama ọ̀ọ́lá ẹ̀ lómi ń lé ẹnìkan wá ní ẹjọ́ tó lọ́wọ́ gbẹ́ngbẹ́ mi ni àbẹ́yìn tó bá já sí fáwọn ọmọ sùkúù wọ́n ṣe kí ni o wọ́n sọ máa lé yín <laughs> wọ́n frustrate yín ẹ̀ wà níwà frustrated ìgbà tá a fi ń lọ ọ̀fẹ́ lódùn nígbà primary school ìfẹ́ ló dùn tòsí ibẹ̀ láti ka primary ìfẹ́ ló dùn tòsí láti ka primary ìyá kan àwọn ìyá kan mẹ́ta sọ́mọ́ tòsí o ọlọ́run ní ọ̀bà ní sọmọ́lẹ́sàn rí ọlọ́run lọ́mọ iye omi wọn tá a mú tábà ti wá parí ọmọ súdẹ́ǹtì téèyàn ó ti bu <laughs> gbogbo bàtà ó ti di brown ẹ mama tọ́wọ́ tẹ àjẹ́ náà mama ẹjọ́ ṣé mo rómi díẹ̀ mama wọlé ó bomi fẹ́lẹ̀ mama so ati ma awon ìyá kan iye eléyìí máa kini o ọmọ kara a nilo ọ̀dọ́ wọn iye ìjà máa lómi nígbà ọ̀dà nìkan ọkọ mi ẹjẹ́ ọ̀dọ̀ la <laughs> nígbà ọmọ sùkúù bíi thirty four bá dé màmá ẹ mi òun ti kankan ọya ẹgbà kọ́ọ̀bù ẹ máa mú nígbà bá mú tán ìyókù <laughs> o ọdọla so yìí bá sẹ́ẹ̀fì wé ìyá tí máa ń ranjú mọ́ wa wọ́n mi kọ́ mọ́ wa mo mi ò lè kán bí o kálukú yẹn mọ́ra bẹ́ẹ̀ láti bàbá àti ìyá yín ni o kálukú lélẹ̀ kálukú lélẹ̀ yẹ ìyá ọ̀dà kúlẹ̀ àrọ̀ ayé tó iná sọ̀bà hàmáwù kò mú àti omi oníkànga oníkàmáwà máa ń dọ̀tí ilẹ̀ tó bá dọ̀tí ilẹ̀ ìwọ́ fọ́nù ìwọ òṣèlè fọ́nù tó bá dọ̀tí ilẹ̀ ẹ máa pọn mi bì mọ́ kò jẹ́ tẹ́ wá pọn mi tẹ́ ní domi lẹ̀ oníkọ́mọ̀ wàá pọn mi bì mọ́ kò síjọ́ tó bá wá pọn mi tán ní domi lẹ̀ ṣé yẹ́pẹ̀ wọ́n wàá dà lẹ̀ wọ́n wá pọn omi ọwá ni wọ́n ń domi lẹ̀ òkè sìgá lọ́yẹ̀ wọ́n dà lẹ̀ kò sí ní tó burú tó bá rí páwọn èèyàn wọ́n ń dìstọ́ọ̀fù yín ẹjọ́ torí ọlọ́run àsìkò báyìí sígbà báyìí ní tálákọ̀wé alákọ̀wé tó bá fẹ́ láàánú yóò ti kọ́ ọbẹ̀ alákọ̀wé ọwà ọ̀gánáìsì nù eyín ẹ̀ sáhùn ẹ máa wá pami seven to ten ní monday friday tó bá jáde tó sunday seven to twelve lẹ́yìn máa wá pami ara gbé kan ó gbé kọ́ọ̀bì kan ga lé ẹ ń bá wá ní ten oh one monday ṣé yóò romi ṣé nínú tó kanra jù ẹnu mi gbà kẹfẹ́rì jẹ́ kan ah ẹ lọ wà àdúgbò kiri yó ẹ wá máa wo tí kiri yó wá burú sí o individual àwọn nínú ilé rẹ ó lè má rìlíìsì omi rẹ ṣùgbọ́n chọ́ọ̀chì tí chọ́ọ̀chì bá ní kànga àbíbọ̀ wò yóò ẹ̀ fi yàn pé ẹ̀yin àgùntàn mùsùlùmí ẹ wà ní tí mo láìkí yẹn sí n ò àṣetẹ̀yìn masalasi náà bá ní kànga àbẹ́ ẹ ní bọ́ọ̀ ẹja àwọn èèyàn ọmọ pọ́n ẹ wá lè fi mọ́ jẹ̀mú sí àwọn àfáàyè ìjọ́un ọlọ́run san wọ́n lẹ́sàn-án rí àwọn àfáàyè ìsìn àwa ní problem kódà èmi gan rò níbi kan bọ́ọ̀ olé wa pé a kọ ọbẹ ẹni tí ọba ti borí kọ́mọ̀ wà pàmí bọ́ọ̀ wa mọ́ èdè lè fi ṣe dáwà borí rẹ jẹ́mẹ́ máa wo borí rẹ kí o tó wá pàmí níbí cover your head before you come and fetch water here ọlọ àbí ọlọ ìjẹ́mọ́ ọlọ àbí ọlọ ẹni tó bá fẹ́ wá pọnmi ó ní bùkátà sómi kọ̀dẹ̀ fẹ́ borí àsìkò tó fi wá pọnmi kí ni ó ṣe don't be surprised àánú ọlọ́run lè lè bá látara kó ń borí wá pọnmi yóò sì dẹ́ntí ọmọ borí ìjẹ́mọ́ ṣe tí mo sọ yà bí òye ìwọ tó wá fẹ́ wá pọnmi ń bì borí rẹ o. kànga mọ́sálásí níbí kànga alẹ́ àwọn ẹlẹ́yà níbí ṣùgbọ́n ká máa ń ná omi ọlọ́ọ̀ni ẹ̀ wá mọ́ ní ṣé iná asúbà máa wù kò mú gọ́ọ́rọ́ omi tẹ́ ẹ tiẹ̀ fẹ́ máa ń ná yẹn gan tó bá di nǹkan tó gbẹ tó di tí ò sùn mọ́ fàmáyà àti ẹ̀kan bímọ ìmáyé ta ló fẹ́ tún mú omi míì wá fún yín omi àmúṣẹ̀mí omi tẹ́ máa dà fún tòló omi tí ó dá ta ló fẹ́ mọ̀ wá fún yín Allahu Rabbul Alamin kò sẹ́lòmíì tó lè mú wá àyàfi ọlọ́run ọba àlékè ọlá òun nìkan ló lè mú wá bákanáà anábíwa Muhammad sallallahu alaihi suratul ni tó parí ẹ̀ wọlé wọlé bọ́ àsì kó lójú wíńdò anábì sallallahu alaihi wasallam anábì náà tó wá ń sọ wípé látẹ́múnàrú fọ́dúlà limáyì lìtẹ́múnàrú bìí alkala anábì lẹ́yìn èèyàn ẹ la etí yín dáadáa ẹ gbọ́ nǹkan tá a fẹ́ sọ fún yín ẹ má máa nà omi pàápàá omi tọ́lọ ń bá ní kó tún jẹ́ kó tún sẹ́kù omi tó jẹ́ pé yín tẹ́ ẹ̀ lómi gan ẹ̀ ń rí lò ń bẹ̀ ó tún láwọn omi tí ọ̀sẹ̀ kù ẹ má hánà rẹ̀ pàápàá kó lè jẹ́ pé àwọn tó fẹ́ fẹ́ràn jẹko sẹ́ẹ̀mì pé àwọn tó bá fẹ́ràn jẹko ẹran ó ṣe kí ni yóò mú mi tẹ́ ẹ dórí pé ẹranko gan tún fẹ́ mú mi ẹ lè tún bu omi ẹ ti gbàgbé àdìsí ọkùnrin tó wà ní náà nítorí ajá tó fún ní kíni omi mu àṣetẹ ẹ bá rí i pé ògbẹ tó ń gbẹran gan ẹ tún lè fún lómi ẹ má hàn náà omi láti bá a lè já sí wípé àwọn tó fẹ́ fomi fẹ́kọ̀ọ́ àwọn tó fẹ́ fẹ́ràn lómi àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ kán má bàa kọ́ mọ́ wàá jẹ́ pé wàá hàn náà wọn tí wọ́n fi á ní romi lò ẹ sọ́ra Imam Bukhari àti Muslim ló gbà wá bákan náà masala mi tó wá dé anabi sasala ó ní látẹ̀bí rú fadlalma <laughs> masala sáà lè máa ta omi ká ní pé bọ́ òòrè ẹ wá máa rà á kàngàrè ẹ wá máa rà á tébù wọ̀tàrè pure wọ̀tàrè torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ káwọn masala yẹn o jẹ́mọ́ ẹ̀yin tẹ́ ta omi ẹ o ẹ̀yin tẹ́ ń ta omi ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa bísínẹ́sì tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ máa ṣèwádìí ẹ̀ inú <laughs> fi já sí pé tán bá kàdí ìsìnmí ẹ ti mọ ibi tó túmọ̀ sí pé àwọn àáfàá ṣe kí ni o wọ́n ti ṣàlàyé ẹ̀ arábìlẹ̀ gbọ́dọ̀ máa ta omi ẹ má máa ta kí ni fọ́dúlàlímọ́ omi tọ́já sí pé ń gbẹ̀ lò tán ó tún wá ṣẹ́kù ẹ wá torí ipá àwọn èèyàn ní bùkátà sí ẹ wá ń ta á fún wọn ànábì ẹ má ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ má ṣe kíni o ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́mọ́ ṣe rádìísì òun látẹ̀bí u fadlalma ẹni kànga ńlé ẹgbẹ́ kànga for business purpose ẹgbẹ́ nítorí kíni o mímu condition wa lọ tẹ́rín díẹ̀ fún yín tẹ́ ẹ bá ti wá pọn èyí tẹ́yìn ó lò tán ẹ bá fẹ́ ẹ sì rí pé inú ẹ̀rùn la ṣe kí ni o ńlá wà ẹ jẹ́ bàkan bá fún kan bíi twenty naira ní o ẹ dáràn wájú ọlọ́run kí ni ìdí tó o ṣe fẹ́ máa ta ṣèbómi tó lé ni ọ̀dà ṣé kìí ṣẹlẹ̀ téèyàn ọgbẹ́ kànga tí kànga ń sun báàfù mẹ́wàá tẹ́lẹ̀ tí ó di báàfù méjì tọ́lọ́ bá ṣe bẹ́ẹ̀ nǹkan tí kànga rẹ̀ ò sun tó sì ní problem sọ wá rò pé bí kò omi omi tó ṣẹ́kù nù kànga rẹ tó o ní bùkátà sí sọ rò pé bẹ́ẹ̀ ló ti lè sórí rẹ kàlà ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni wípé ìwọ lómi ńlẹ̀ ọwọ́ á rí wípé odò ọ̀fú ilé rẹ̀ súnmọ́ títì irú ẹ̀ làwọn èèyàn ṣe lọ́dún kan tá ta nílọ́kọ̀ bíi mo ní kí ọwọ́ pé serious hold up àfà wàhálẹ̀ kálukú bẹ́ wulẹ̀ ooru táwọn ìmú pọ̀ lọ́dún táwọn ìbọn yá léyà ń bọ̀ àbọ̀dọ́ kan bọ̀ ni nọ́bà sáré tàbí irú ẹ̀sẹ̀lẹ̀ lẹ́sírẹ́sì muslim wa yìí náà ọlọ́kadà kan ti gbé mi ríjọ́ tó dọ̀bù kan ṣẹlẹ̀ lẹ́sírẹ́sì rẹ̀ tèmi náà gọ̀ kadà ah ó làbà mo ti tà lónìí pọ̀ mo ti tà gidi mo ń bùlé wọn ni kíní kan sí sunday naira mo ní à alùbáríkà <laughs> lójú tó o bá pa twelve thousand lónìí tọ́kadà rẹ bá dìde lọ́pọ̀ forty seventeen thousand five lọ́la ńkọ́ tó o bá sì pa three five wàláì tí nǹkan kan ò ṣe ń tó ń lò èwo ló pé jù ṣé aláwọn èèyàn ọmọ tí ń jálùbáríkà nílẹ̀ Yorùbá wàlọ́ọ̀yì téèyàn bá gbọ́ àlùbáríkà yé àlùbáríkà yé ṣe kówó ọ̀pọ̀ rẹpẹtẹ ìmọ̀ ṣetọ́lọ́ <clears throat> ìbẹ̀rù Ọlọ́run ìmọ̀ ṣetọ́lọ́n ìnítẹ̀lọ́rùn lórí ìtọ́lọ́n téèyàn ó fi wá wà lùjánà òun làlùbáríkà ṣé ìgbà tó ọba lówó gọbọ ìtọ́lọ́run dé àdánwò tó jówó lọ sí ọkọ lọ́dọ̀ wa ń bì bóun ṣe bá owó lé lọ́kadà àwọn ọmọ tí ń ta kiri lẹ́sírẹ́sì náà ṣe kí ni o fáì àwọn náà fáwó lé ẹni tí ń bọ̀ látẹ̀kùn ẹni tí ń bọ̀ látàbẹ́kúta ẹni tí ń bọ̀ láti sẹ̀mẹ̀ kálukú wá sínú odò tẹ ẹ bá rántí ọdún kan náà lọ bí ọdún méje sísìn o tó burú Ìbàdàn lásìkò léyà àwọn èèyàn ń pa ẹran léyà lẹ́sírẹ́sì àárín ijọ́ mẹ́ta odò ọ̀pọ̀ ọ̀fà ọlọ́mọdé àti rúru ọdún máa mọ́ láyé ọdún náà burú pọ̀ àfà àwọn àfà lómi tó wá já sí pé agbẹ́ nítorí títà anáwó lè lórí àwa ń ẹ̀ àbá àti ẹ̀ prósẹ́sì ẹ̀ gan-an wọ́n ní sẹ́rú eléyìí tó kó sínú èpè tánàbí sọ yìí kò kó sínú ẹ̀ jẹ́mọ̀ kí la ní òṣe kí la ní kò ṣe kò kó sínú ẹ̀ èèyàn bẹ́ kànga even kọ́mọ̀ jẹ̀bọ́ o pẹ̀lú àníyàn pé kànga yìí òun ra pumping machine sí ó sì ra táǹkì ńlá bíi mẹ́rin só ti yé ọwọ́ àfi asẹ́ síbi ẹnu táǹkì yẹn omi tí bá ń bọ̀ láti inú kànga asẹ́ ó ṣe kí ni o yóò ti síìvù ẹ̀ yóò ti sẹ́ so láti inú táǹkì ni ti wá ń tà fún kíni o àwọn èèyàn sẹ́yìn pé olófìgbẹ́ kànga bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ owó ló fi ra pumping machine bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pàápàá nàìjíríà táwa wà even kíná gan wà yóò máa sanwó náà fúnjọba tí ọba sínájọ́ ra petrol sí kíni o jẹnẹrétọ̀ tí táǹkì bá fọ́ yọ̀ra táǹkì mi eléyìí ó ti di tìjára jẹ́mọ̀ kí la ló di o ó ti di business so àṣetẹ̀yìn bá ń ta omi báwọn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ ṣùgbọ́n wọ́n tí èsè pọ̀ mi gan ọgbẹ́ kàngan torí omi títà omi yẹn sì ń tọ́ ọ tó ń sẹ́kù ọ wá ń tà ẹlẹ́sẹ̀ ni ọkọ̀ dá. afa wa amúrù ọmọ Shuaib ọgbà wa látọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá bẹ́ẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ó dàbí ni pé mọ̀mọ́nà fọ́dúlà máa yí ẹ̀rí ẹnìkan tó bá já sí wípé ó ń hàn náà fáwọn èèyàn omi omi tó jẹ́ kó tó tó tó sẹ́kù àbí àwọn táwọn èèyàn lè fi jẹ ko àbí tán lè fi fọ́n ko lọ́ba hàn náà rẹ̀ fún wọn màná àwọn lọ́wọ́ fọ́dúnlá wúyẹ́ òmìnirìkìyàmà àwọn oore tọlọ́run náà àwọn àlékún oore ọlọ́run ọlọ́run ò ní í ṣe fún tó bá di lọ́run ìjàmọ́ kìí somi nìkan kí mo ní kìí ìwọ tó oníṣáná oníṣáná tó tó ọ ó tún sẹ́kù ẹnìkan wá ní ọyọ́ òun ṣáná ẹyọ kan èsì lẹ́yìn tó ṣáná yẹn sínú kẹrosínì yìí ó èmi kò àmì kò sí ṣáná ojú ọwọ́ lọ ó ti amúkòrò forí ibú kan ó ti fi tòsí ẹ bá ti afẹ́ yàsà náà ojú orí yín tó kòròfo tó ṣe kí o kòròfo tó kù náà rèé jẹ́mọ́ èlò wọ́n ń tàṣà náà <laughs> wàhálà máa dé o wọ́n máa ń yádòrò rẹ̀ wọ́n máa ń ṣe kí ni bí kásàdòrò rẹ̀ sọ́dọ̀ ó ti wá lọ wádòrò kan tó ti já tán yóò ní kọ́lọ̀ wọn sàánú àwọn ọmọ òtí ìbá rán kí ni o <laughs> wọn ìbá rán dòrò àbẹ́ lọ mánéèjì eléyìí dòrò tó da ó gbé sínú kí ni o yàrá ẹ̀yin obìnrin lẹ́mọ́ sábà ṣe máa ń ju <laughs> kọ́lọ̀ ó foríjì yín o kó foríjì àwa náà ẹlòmíín kanra ó tún láhùn wàláì kí ló dé ká ya ń dòrò ká fún yàn níyọ̀ ìsáná àwọn nǹkan kéékèèké tí ló sì ìwọ tó ti rò pé ọlọ́run ṣe ọ́ lóore ọwá hànà òre yẹn fáwọn èèyàn tó màpọ́lọ́wọ́n bá náà hànà òre rẹ̀ fún ọlọ́mọ hànà òre wa ìmáàmù amadu àwọn ìfì wa nínú àdífì míì anábì sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn láyúkà límù umu lọ́wù yawmal qiyama ṣe é ráwọn mẹ́ta tá à ń sọ yìí to ba di lọ́rùn lọ́jọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ọlọ́run ò ní ba wọn soro wàlá yanzuru ilayhim ọlọ́run ò ní wò wọ́n wọn ni yóò look down upon them ọlọ́run fojú yẹpẹ ọlọ́run tiẹ̀ wọ́n wàlá yúzà kí im ọlọ́run ò ní fọ̀ wọ́n mọ́ kò ní sọ wọ́n dẹni mímọ́ lọ́dọ̀ rẹ̀ wàlà òun àdáàbọ̀nà àlẹ́ wọ́n wàá jẹ bàbá láyà ìyá ẹlẹ́ta eléro ọlọ́run làwa ń bẹ̀ ṣé rírú àdìsí kan tó báyìí sàbẹ́ tó gbà wá a ó ní kọ́ọ́bù wàhọ́sì ru àwọn eléyìí ń ṣòfò wọ́n ráre tí wọ́n ta ọbẹ̀ fún wọn ọlọ́run méjì ó ta fún wa ó ní alákọ̀ọ́kọ́ nínú wọn rọ́jù ló ń aláfọ́dúlìmọ́ ń bìlfàláàtì yẹ̀mùnáhùhù ibn sebil ọlọ́run làwá ọkùnrin kan tó lómi tó tó tó sẹ́kù nínú ugbó àṣálẹ̀ ọwọ́ ahọ́nà rẹ̀ fáwọn onírìn àjò sí àwọn pé èèyàn tó burú jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé ẹwù sọ yẹn tiẹ̀ tó dáa tí wọ́n bá sọ pé kò sómi lọ sọ́dọ̀ ta ni o ọ̀dọ̀ ẹlòmíì inú igbó sọ́dọ̀ ọgì ìrókò lọ́ọ̀lọ́ ni àbí igi olúwéré ó lómi tọ́sẹ́kù ọwọ́ fáwọn èèyàn nínú àwọn onírìn àjò ọmọ orí ìrìn kọjá wọn ó mu ó ń fara ni ọlọ́run jẹ́ ń yà ọlọ́run sì ní ìfọ̀mọ́ yóò sì jìyà lọ́dọ̀ ọlọ́run làwọn bẹ̀. wàrọ́jù ló ń bá yá ìmáàmà láàyù bá yẹ òwú ilá lìdúníyà ọkùnrin kan tọ́já sí pé ìmáàmù àwọn mùsùlùmí olórí àwọn kèése wọn mọ́sálásí náà sọ ń bì alìmáàmù làákùbárù alìmáàmù ẹ̀ alàákùbárù òun náà ni sòlùtọ́ọ̀nù àwọn mùmíní ọba olórí àwọn mùmíní gbogbogbò ọba ṣe ìjẹ́jẹ́ só ti yé jàmọ́ kọ̀ wá bá a ṣe ń torí ìtọ́lọ́hún ilé ayé ni kó wọn náà lè ráǹfààní tíkẹ́ẹ̀tì ájì kó lè ráǹfààní ọbẹ̀ tí ó lá fa in wá bá fún ní tó ń béèrè ìtò torí ẹ̀ bá olórí mùsùlùmí jẹ́jẹ́ yẹn yóò pé àdéhùn fún wàyí ńlámúyọ tí ìmíníà lámúyẹ fìlàwú tí wọn ọba ti wá fún ní nǹkan nínú ilé ayé tó ń wá bóyá kó jẹ́ kọmíṣánná bóyá kó jẹ́ iṣẹ́ rí àwọn olóṣèlú nàìjíríà ó yẹ kẹ́ẹ̀ka díìsì fún wọn wọn ò sì ní wá wá sí pírọ́blẹ́mù tán nínú yẹn inú àwẹ̀ gan tí wọ́n bá tó wá wá sí wọn ò ní tètè dé wọn ò dé láago kan wọn ò kó láago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá so wọ́n kẹwàá sọ̀rọ̀ ni pé ẹ̀yin ìyẹn wa tẹ̀ ń ṣe wá sí akínyé 2019 ló ń bọ̀ yìí o ẹgbẹ́ wa náà ni ẹ tó dìbò fún Ramadan fẹ́ẹ̀ dẹ́rì wọ́n wà wá sí wọ́n wà gbọ́dọ̀ lọ kí náà wá ṣe wọ́n wá ṣe campaign irú àdíìsì ilé ń fa kọ́kọ̀ lọ́pọ̀ wọn kán máa dìfẹ́ẹ̀tì Àtíkù ẹ wo iye ẹgbẹ́ tó ti lọ from AD to AC to PDP to ACN to Eh, eh, APC to kìíní kan ẹ bá tó gbọ́ níwùsì lánàá àbó wa Ládọjà naa wọ́n tó láwọn lè kó ònú PDP from PDP to kí ló kọ accord accord back to PDP wọ́n tó láwọn lè tó kó òun bẹ́ẹ̀ kan lọ bẹ́ẹ̀ SDP àgbẹ̀nà bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ para yín torí olóṣèlú wa láyé ní problem ọlọ́run ìtí ọjà ẹran ara mi ma nítorí olóṣèlú kankan má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ síbi tí màá wá bọ̀ èmi èmi ránṣẹ́ dáṣe ọlọ́run mọ̀ bí tí màá fi wá fẹ́ ara mi ọlọ́run pé a rò pé lọ́wọ́ tó bá ti ẹwùwà abú ọlọ́run yọlá rẹ̀ láyé àtọ̀run ẹnìkan sọ fún ara àwọn kò lè gbọ́ bùkátà five hundred thousand kò lè dá gbọ́ jẹ́mọ́ gbogbo àwọn eléyìí tí ń kówó yìí náà even ká má tọrọ owó tọrọ pọ̀lọpọ̀ àwọn tó ń ṣèjọba ní ìsìn ọlọ́run forí jèmi o àánú ọlọ́run náà fi lè tòsí mọ́ wàláì ah àfà òṣèlú wọ́n ń rí owó kó owó pọ́jẹ́ẹ̀tì kan wò lẹ́tà tí wọ́n èkú sórí wa wọ́n lè má lè dolòsì mọ́ ṣùgbọ́n wọ́n lè má gbádùn mọ́ tí wọ́n èkú ṣe bẹ́ẹ̀ rántí ẹ ti gbàgbé ṣé ẹ rántí tí mo fẹ́ sọ gómìnà tó jábọ́ lórí bàálù ní Haúsá ní north east abẹ́ ti gbàgbé ẹ̀ àáfà kò lè gbádùn ayé ẹ̀mọ́ tí èkú èyí tí ó lórí bàálù tọ́lọ́ ń bá fi nǹkan burúkú sọpọlọ rẹ̀ ńkọ́ tí àǹjẹ̀lú bá àtáàkì ẹ̀ ńkọ́ tí àìsàn bá ṣe ńkọ́ tán ní obesity ló ṣe é ó ti jẹjẹ kújẹ ọ̀rá ti dín nkùn abẹ́ ẹ̀mọ́ tó ń sábà bí ku barista ẹ ti gbàgbé kí sábà bí ku barista wọ́n lọ sanra lásán jù ní pọ́ra ti pọ̀ jù obesity àbí sanicity ló sì pa ni àáfàá kí lọ́kọ́ lọ́n tá hypertension bá mú mi ìnú tó di stroke ńkọ́ tí ò lè jáde ńlé owó rẹ̀ wà lákàntì owó kí ó lówó mọ̀ tó wá jẹ́ pọ́ wá ṣe bẹ́ẹ̀ fún bí ọdún rabarabara fọdún mẹ́ẹ̀ẹ́dógún kò lè rìn wọ́n wá ń gbé káàkiri jẹ́mọ́ kí lọ́kọ̀ ọlọ́run ọba ń bẹ̀ adáwò ọlọ́run ọba nìyẹn alimoyim àwa tó jẹ́ pé nítorí ayé gbogbo àwọn olóṣèlú tẹ̀ ń wò yẹn ayé ni wọn ò ṣeé ṣe torí ẹ̀yin masses kèé ṣe torí àwa aráàlú ibi tí wọ́n ti ráyè jẹ gọ́vnọ̀ ráyè jẹ sẹ́nétọ̀ ọ̀nàrẹ́bù nǹkankan chairmanu kánsílọ̀ tí nǹkan ọ̀pọ̀n fún wọn mínísítà kọmíṣánná dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà pàmsẹ̀ẹ̀kì tí wọ́n ń wá káàkiri nìyẹn kìí ṣètòrí ọlọ́ so ìwọ tẹ́kùn ọ̀nà wa tó sọ̀rọ̀ ẹ̀sìn dì bẹ́ẹ̀ irú ẹ̀ ló sàwọn ọmọ ìyá kan náà tó bá rí pé mọ́sálásí eléyìí àwọn rí nǹkan jẹ tó bá tó rí nǹkan jẹ wọn kú ò jàmẹ́ eléyìí àwọn rí nǹkan jẹ wọn ò tó rí nǹkan jẹ wọn kú ò àwọn èèyàn ti sọ ẹ̀sìn náà dó ń jẹ ọlọ́run làwa o ọlọ́run làwa wàrọ́jù ló ń bá àrọ́jù lán síláàtàn báàdà làásìrì fàhálàfà bíláì lè ákìdíyà bí kádà wà kádà fàṣọdákọ̀ wàhùn aláàgẹ́ ìrìdá àlìkà jàmẹ́ẹ̀ tó gbélé yìí náà àṣẹ́nìkan tó tajà fẹ́ lòmíì sótìyé ọ̀tà fún káfíwé bí ẹ̀yìn nírọ̀lẹ́ bí ẹ̀yìn àlàásàrì ọwọ́ àfọlọ́hún búra fún un pé màá wá mu ní bàbá yìí màá wá mu ní bàbá yìí ní bàbá yìí òun tó ń bá rò pé dodo ni irọ́ ló sì ń pa sẹ́yìn bó ti wà ní àdìsí pé àwọn olùrà olùtà ẹni ẹ̀sà ni wọ́n tí wọ́n bá ń sòdodo tí wọ́n bá tí fira wọn lẹ́ ànábì wọn lọ́wọ́ bó fa àlùbáríkà sí bísínẹ́sì wọn tí wọ́n bá ti sọ òdodo ṣùgbọ́n tán bá ti lè parọ́ tán fi àléébù ọlọ́run nìkan àlùbáríkà bísínẹ́sì wọn kú ẹwẹ́ lẹ́yìn ní ìsìn ọ̀rajà wọ́n tajà ọwọ́ aṣọ fún wípé kí ni o ó fọlọ́run búra fún pé àsìkò báyìí lẹ́wàá gba ọjà yín kò bá supply ọjà ìjọba ẹ̀gbọ́n tá à ń sọ yé ẹ̀gbọ́n tá à ń sọ yé àwọn tí ń tajà wọn a máa ṣe bẹ́ẹ̀ wọ́n tajà fún ọ wọ́n wà ní bàbá ìní ọwọ́ àgbẹ̀ o sì ní rọ́jà gbé mọ́ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà iṣẹ́ tó o bá ti ní meet up jẹ́ kán mọ̀ pé o lè má meet up bàbá ìní ẹ̀ wá gbé òun gáàsì bàbá ẹ̀ lè ṣe kí ni o ẹ̀ lè rí gbé ẹ̀jẹ̀ aṣọra Imam Bukhari àti Muslim ló gbà wá ní ìparí ibi tá a ti dúró náà ni ọ̀rọ̀ ká máa ń na omi yẹn Imam Bukhari tó gbàdí ìfìmí wa ó ní sẹ́ rí lára àwọn tí ọlọ́run tó bínú sí lọ́rùn níbi rọ́jù ló ń mana àfọ́dúlàmà fayakul allah aliyahum amnauka ẹni tó ń na omi fún yàn tí ò fún yàn lómi tó wá ń sọ pé so orí lónìí mi ní fún ọ lómi mi ní ṣe kí ni mi ní fún ọ lómi rárá pẹ̀lú tó wá sọ yẹn aliyom amnauka fọdlí kàmáàmà nàátà fọdlàmà in lam na'amal bidak lam na'am lam ta'amal yadak jàmbá yẹn máa gbọ́ dáadáa o ṣe é rádìísì ẹni yẹn sọ pé sórí omi tó kù tó yẹ kí n lè fọ mi ì ní fọ gẹ́gẹ́ bó ṣe já sí wípé ìwọ náà ẹ máa gbọ́n tí ń ṣẹlẹ̀ ọlọ́run ọmọ sọ bẹ́ẹ̀ lọ́rùn o. ìwọ èmi ọlọ́run náà ò ní fún ọ lómi ìmímu lónìí gẹ́gẹ́ bí wọn náà ṣe pé nílé ayé omi tọ́wọ́ rẹ ṣiṣẹ́ rẹ̀ ìwọ náà ò ṣe kí ni o ò fáwọn èèyàn ò hàn náà wọn bẹ́ẹ̀ ni yẹn ó ṣe wáá rí di ọjọ́ ìgbéǹde alkiyama nìyẹn abẹ lọ́hùn ọlọ́run má jẹ́ o di arójú láyé àtijọ́ ìgbéǹde alkiyama kú ilà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik salamu alaykum wa rahmatullahi wa barakatuh